àtòlóyè Sunday Igboho mọra yín kọ́ wọ́n ti mọra ti pẹ́ gbogbo tálájí Sunday Òṣùpá ṣe wọ́n dún nídòó pé ọ̀rẹ́ mi ni tí dáadáa bá kàn ọkàn àwọn bí kejì bá kàn ọkàn àwọn ni wọ́n fi dúró tán abẹ́ ìmọ̀ ni pé yẹn dúró tán ni ẹ wàá mọ mi ní ọ̀dàlẹ̀ báwo ló ṣe jọra wọn ó jọra wọn náà só orí yín ò pé màá ni ó jọra wọn ẹ bá ṣe ẹ pírógámù yìí àìṣẹ wọnú ètò ni kó jọra wọn o ó tún ní àwọn àlàyé kan tí mo fẹ́ ṣe mò ń bọ̀ mi ò tí ì dé. irọ́ ìwọ ló fún ọ lókìkí. ẹ má jẹ́ kí bàbá tó ti dẹ́rù sínú kòtò ẹ má jẹ́ kó ba ímẹ̀jì yìí jẹ́ ẹ má jẹ́ kí bàbá tó ti dẹ́rù sínú kòtò ẹ má jẹ́ kó ba orúkọ yín jẹ́ ti ní orúkọ ẹ má sẹ́yìn orúkọ yín òun ni àkọ́kọ́ nínú àwọn tó kọ́ lẹ́tà ìbànújẹ́ sí ìlú Benin Republic lẹ́kìlẹ́kìlẹ́kì lọ́fúlọ́fúlọ́ mo wà nínú fáàsì yín ẹ jẹ́ wípé kúrò bẹ́ẹ̀ kò ṣe é kékọ́. àwọn amókùnrin lọ́yọ̀ọ́. ọ̀rọ̀ tó ń bú ṣe. àti ẹ̀gbọ́n àwọn tó tó wọ̀n súnmọ́ bàbá ṣe sọ́dẹ̀ tó wò. ẹni ò bẹ́sẹ̀ rẹ̀. wèé lélẹ́yìn ni ọ̀dẹ̀ ni wúmà ìṣá a ti wá bẹ̀rẹ̀ báyìí o ọ̀dẹ̀ ni ẹ o anyway tí wọ́n mo fẹ́ fún ẹ ní popularity díẹ̀ bí wọ́n ṣe máa ń mọ̀yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí wọ́n ṣe fẹ́ mọ̀wọ́ ìkó dá òun orúkọ ni torí kò sẹ́ni tó mọ òkòló ẹ lọ́yọ̀ọ́ kò sẹ́ni tó mọ òkòló ẹ lọ́yọ̀ọ́ ó ní o fẹ́ bẹ̀rẹ̀ láti ibi irun orí wọn ìwọ tó owú dìdì dídí bí òkú ọ̀pọ̀lọ́ tó o pò kọ́ ẹ̀kẹ́ tó o ro ń gbé mu wèrè lè ṣá só jọra wọn ni kó jọra wọn náà kó jọra wọn tí èèyàn tiẹ̀ fẹ́ blò wàá gba ọ̀nà tó tọ́ ọ̀nà tó fẹ́ gbà blò ẹ̀ máa kó bá kó jọra wọn fídíò tó ṣe yìí wọn ò lè play ẹ̀fọ́ olóyè Sunday Igboho mi ti wà kí ni wọ́n dùn láyé mo mọ̀ yẹn dájúdájú inú wọn ò lè dùn náà àti wípé à ń jẹ èkú ọ̀ràn kó tán ẹ tún gbọ́ owó ẹ̀ síbẹ̀ ṣé ẹ tún ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣé ẹ fẹ́ kí wọ́n máa ṣe kò tán di wọn ṣé ẹ fẹ́ kí wọ́n máa ṣe kò tán di wọn ni àbọ̀ ọmọ mi ní fídíò tó ṣe ni ọ̀dẹ̀ sọ pé ó wà lára àwọn agitétọ̀ ẹ̀yin òpònú tí wọ́n sọ pé wà láàrin wọn tẹ́ tẹ́ǹda kínní yẹn gan ìyẹn ìwọ ni arábìnrin yen mo ń bá o torí fídíò tó ṣe yìí tọ ọ bá rò dáadáa kò ye ṣerú fídíò yìí à ń jẹ kúrò ọ̀ràn kó tán ẹ tún ṣé fi ibi sú ojú olóore fi kíkú ojú olóore ṣé ma fi ibi sú olóore ni ni ẹni tí ò wo ipò tó wà tó wò ah èmi táyé ti mọ̀ tó dẹ̀ tún fi rẹ̀ hàn pé àní ọ̀rẹ́ mi ni lágbájá sẹ́ àtìgbà tó dùn àtìgbà tó kan àná ọ̀rẹ́ mi ni ṣé irú ṣé irú fídíò ìlọ́wọ́ ẹ kó o ṣe kó o wá máa sọ pé o fẹ́ bú wọn kò sí èbú Alhaji Sáré Òṣùpá kò sí lẹ́nu ẹ wàláì kò sí lẹ́nu ẹ ọlọ́run ọba àbí dìdìrì lélẹ́yìn ni ìwọ tó rí dìdì bí òkú ọ̀pọ̀lọ́ tó pòkó ẹ̀kẹ́ tó rò ń gbé mu. Ah orí mọ̀tìmọ̀tì bí àlẹ́ apọ̀ mítà. ìgbésẹ̀ ṣé ìgbésẹ̀ lè fún wọn bàbá ṣe sọ́lẹ̀ tó lè fún wọn kí wá ń ṣe bàbá bàbá ìfò rọmọrọmọ ìfò oníkù pẹ̀lẹ́pẹ̀lẹ́. bàbá ẹ gbé bàbá ẹ síta sórí social media káti ẹ rí kárí fọ́tò bàbá ẹ bàbá tó bí ẹ lọ́mọ ìwọ obìnrin yẹn tó po ẹ̀kọ́ ìbànújẹ́ sẹ́ẹ̀kẹ́ tó ti gbé mu tọ́pẹ́ déédéé ló ń sẹ́mu wàá gbé mu tán ìmí àtúnkún ẹ̀kẹ́ fọ́tò bàbá ẹ gbé síta tí wọ́n ní kí n máa dárúkọ ẹ mo fẹ́ máa fún ẹ lórúkọ ni but orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ orúkọ boríṣiríṣi láyé ọ̀tọ̀ ní ká lórúkọ kan ọ̀tọ̀ ní ká tó lórúkọ kan orúkọ kejì ni wọ́n ní orúkọ tí ò lè bẹ́ ẹ kalẹ̀ ah. ṣé ìtò òkè fídíò tó ṣe yẹn so ṣé níṣe pé tí wọ́n bá tà lọ play fọdún ẹ̀sán nìgbò kí ni wọ́n dùn sí ni àbí sáwọn lọ́rẹ́ ẹ ẹ fi ibi ẹ fi ẹ fẹ́ fi ibi sanfó lóore lélẹ́yìí àbẹ́ ẹ̀mọ́ mi ni celebrity pé celebrity ó tẹ̀lé yàn pẹ̀lú gbogbo personality ẹ̀ bó ṣe tó bó ṣe ó tẹ̀lé yàn tọkàntọkàn àwọn tó yẹ pé tó ti wá ń kíbọ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tí ò lè ṣe kó má kí wọ́n ẹni yẹn ò sí lórí stage nìyẹn o wọn ò sí lórí stage wọn o bẹ́ẹ̀ bí èèyàn kan lọ́kàn gòkè tó kówó lọ tó wá náwó fún tó yẹ pé èmi èèyàn aṣíwájú bọ́lá ahmed tinubu tó sọ bẹ́ẹ̀ sí wọn létí tí wọ́n wá táwọn náà wá kì í mọ́ bẹ́ẹ̀ ẹ wá ní ó ti dalẹ̀ nìyẹn ṣé ó dalẹ̀ nìyẹn fídíò tó ṣe ìwọ náà lọ wo àwọn kọ́mẹ́ǹtì tó wà lábẹ́ lọ wo àwọn kọ́mẹ́ǹtì tó wà lábẹ́ ẹ fi kọ́mẹ́ǹtì ká ẹ fi judge fídíò tó ṣe yẹn ṣé èyí tó wà lè ṣe àtúndákùn ni àbí òògbò so òun dákùn ni ẹ jẹ́ kí ẹni ẹlẹ́ni ó ní ìfàyàbalẹ̀ níbi tán wà ẹ jẹ́ wọ́n ní ìfàyàbalẹ̀ ẹ má túbọ̀ máa po ẹ̀kọ́ ọ̀bànújẹ́ fún wọn ẹ̀yin náà lè ń dá gbogbo ẹ̀ lẹ̀ especially ìwọ wúmáì tó pòkó ẹ̀kẹ́ tó rongbé mu tó yẹ pé tó bá ń rìn báyìí ọ máa ń sórìn ni iṣó labí wọn ń pè ládùúgbò kò síbi tó kọjá báyìí òórùn agbábẹ kan ni. pẹ̀lú èsì kanrin ẹni tó bá ẹ sùn ẹni tó bá ẹ sùn tó ya gbogbo òwò ẹ ó ti náà fẹ́ ju fọ́tò ẹ síta àwa là ń bẹ̀ ẹ́ àfi bí sọ lóore wẹ́ wẹ́ abẹ́ ìmọ̀ mi ní ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ báwo sọ́jọ́ra wọn ni kí yóò tó rán lọ́ọ̀yà rẹ̀ ìpè lọ sojú mi ẹyà àbí kéèyàn tó rán sọlọyà ẹ lọ bá pé yá ẹni ẹ tún lọ bá kéèyàn tó tó gbére ẹ jáde pa ní ọ̀rẹ́ mi lẹni yìí ọ̀rẹ́ ọ̀rẹ́ tí wọ́n ti ń ṣe bọ̀ tipẹ́ ipò ọ̀rẹ́ mi ni àmọ́ tó àmọ́ àfẹ́mọ́ tó ṣe ọ̀rẹ́ mi ni mo dúró ti ọ̀rẹ́ mi sọdẹlẹ wá nìyẹn. wá fún ta ni. irun bàbá rẹ. dídìrín bí wọ́n bá bí wọ́n bá kó nu fáǹsì ṣé wọ́n kéèyàn ó bu omi kọ́ọ̀pù kan nínú òkun sọ fẹ́ mọ̀ pé irun kan tú lára wọn ni. bẹ́ẹ̀ lórí búkù rẹ sọ̀hún kó o rí gbogbo owó tó fi yẹ kó fi rán àwọn ọmọ ẹ̀ lọ skul ló ti fi bóra tán àwọn ọmọ ẹ̀ ló rún pàkiri yẹn gbogbo tó yẹ kó fi ní ọjọ́ ọ̀la torí àwọn ọmọ ẹ lọ́jọ́ ọ̀la ẹ gbogbo ẹ ló ti fi bóra tán ní èélá e, gbẹ̀rẹ̀bí gbogbo ẹ gbogbo ògo àwọn ọmọ ẹ ló ti fi para ló ti fi yọ gbẹ̀rẹ̀bí sí ẹ lára gbogbo àwọn ògo àwọn ọmọ ẹ ó ti di àrùn sí ẹ lára. ṣóńjẹ Weary, oh oh, weary, oh my viewers like like like love love love. dáná orí búkú rẹ sọ̀hún mú fọ́tò bàbá ẹ̀ jáde mú fọ́tò bàbá ẹ̀ jáde àbíkọ́ nàka sí ẹnìkan nínú ìdílé yín jẹ́ ń wo jẹ́ ń wo ògo tó ga jù láyé jẹ́ ń wo ẹni mú ẹnìkan jáde nínú ìdílé yín tó jẹ́ pé ó jẹ́ chairman àwọn akólẹ tó jẹ́ chairman fáwọn akólẹ̀ àwọn bólà tó máa ń tó máa ń kólẹ̀ kí àdúgbò yẹn mú ẹnìkan jáde nínú ìdílé yín tó jẹ́ chairman wọn tó lọ́lá tó chairman wọn tó ní ọlá tó chairman àwọn akólẹ àwọn akólẹ̀ wọ àwọn akólẹ ti ẹ̀sán mọ́nà àbí kó mú ẹni tó lógo nínú ìdílé yín débi pé ẹni yẹn lè fún yàn ní two thousand naira tó pé náà ọlá ìrọ̀lẹ́ fún yàn two thousand naira kò sí ìwọ náà wá viewers àbí ọbẹ̀ kí wọ́n mọ̀ ẹ́ òun wógo amúnibú ni ẹran ìbíyẹ ìbíyẹ fọ́jú ọ̀tún ẹran rẹ̀ fọ́tòsì kí olóyè Sunday Igboho lọ́rùn ẹlẹ́lẹ̀ tó ń ṣe yìí ọ̀fẹ́ búlọ àbí ó wá lanu bí ó lanu bí ẹni pé <laughs> <coughs> kí ni mo lè fi wé ní ó lanu dẹ́dẹ́dẹ́ bí kíní kan yóò ń dìrì

yóò fún ẹ lówó káníyàn gangan ló ń dùn ẹ ó máa fún ẹ lówó ó máa fún ẹ ní owó òṣùpá máa fún ẹ lówó bùjẹ bùdanu ní ẹni tí ó bá súnmọ́ ni ó máa fún ẹ ní owó owó tó fi ṣe oore tó ní mọṣì mọ tó máa fún ẹ ló tó pé wàá gbàgbé pé òun ṣe dáadáa lórí social media wàá ṣẹ́wó sí bìdígalébè orí bí òkú ọ̀pọ̀ lọ mo ń wo fídíò ẹ̀ gan ó ń rún débi. òun náà àrígbọ́ arúgbó ayé láì aṣíwájú ṣàfihàn jẹ pírẹsidẹǹtì yìí. Ah <laughs> kí ló fẹ́ tẹ̀ lórí ọ̀rọ̀ ayé wọn? Ah! ó ti ẹ̀ dá ọ̀dà ó ti dà ọ̀la ìkí wọn. Ah! tá mú òkòlẹ́ lọ́yọ̀ọ́ mo fọlọ́ ọba tó dá mi sẹlẹ́rì fídíò yìí ni mo ẹ̀ṣẹ̀ rí ẹrí ìrí ẹrí tá mú ẹ mo fi kàábà búra ìrí ẹrí ọsàfẹ́ popular by fire by force ìbọn tí popular by máa wò ìrí ẹrí ìwọ níbo a mọ àwọn tí wọ́n sọ yorùbá nation pátápátá náà mi ò rí ẹ ìrí ẹ ọmọ aláìní náà máa ọmọ àjà tó sáyà. láti láti yẹ ni mo ti bẹ̀rẹ̀ ọlọ́run wá dé ń gbọ́ orin ni mo kọ orin ní kódà ní òun ẹ̀ ah. máa ń ṣe ṣọ́ọ̀bù tó báyìí àwọn kí lórúkọ ẹ̀ parí ẹ̀yìn eh, àwọn kí lórúkọ ẹ̀ àwọn. Ah, eh, wèrè kọlọ́léèwé gbà tó yẹ kí wọ́n fi rán léèwé ni wọ́n fi ni wọ́n fi tó lẹ́gìnì fún ọ nílé ìwé tó lóyún fún headmaster ọ̀sọ́ pé headmaster lónìí wọ́n tún lọ gbóyún fún olóhùn kọ́ lòun ní bí student bíi mẹ́wàá kọ́ ló padà yọjú báwọn làwọn ò lóyún ó mà lórí ọ̀dà àdá. ọmọ àbí ìpabẹ ọmọkọ́mọ. ẹni Bien dáná orí púpọ̀ ẹ sọ̀hún sáfẹ́fẹ́. Ah. Ah. Ah. ọbẹ̀ gba cleanshin ọbẹ̀ gba cleanshin àti mọ̀rú yín aṣẹ́wó ọbẹ̀ gba cleanshin alábẹ́rúnrún. gbẹ́nu orí burúkú rẹ sọ̀hún mú fọ́tò bàbá ẹ jáde mú bó dáńsà dáńsà àwọn tó máa ń jó níwájú olórin ẹni tó ń jó níwájú Alhaji Sáré Òṣùpá tí ẹ bá nìkan nínú ẹbí yín bẹ́ẹ̀ ẹ ti ṣoríire ẹ ti ṣoríire támùkùlù ẹ lọ́yọ̀ọ́ ṣálá sólóyè Sunday Igboho sọ́run ẹni gbogbo tó ń ṣe yìí amúnibú ẹran bíyẹ àwọn tó máa ń pariwo ọ̀dàlẹ̀ kí ni ń jọ́ dàlẹ̀ kí lẹ́yìn mọ̀ tí ń jọ́ kí lẹ́yìn mọ̀ tí ń jọ́ dàlẹ̀ ni wọ́n ń pè yẹn ẹ ẹ fẹ́ kí gbogbo ayé máa ṣe pé kò wá tán kò wá tán àbí àbí ọ̀rọ̀ tí ò lè tú irun kan báyìí kò lè tú irun kan àní méjì lòkìkì téèyàn máa ń ní òkì tí wọ́n tí ní ìdá máa ọ̀ rí òkì tó fẹ́ ní ìdá ó ó ó ah ah ah ah so bóyá jẹ́ nìyẹn e. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dótítọ́ mọ̀ mo ẹ mọ̀ títọ́ wọn náà lọ́wọ́ abẹ́ fídíò Lo ṣe lọ́wọ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn fi kọ́mẹ́ǹtì jọ́ọ̀jì fídíò tó ṣe ẹni tó gbéra tó lọ bá wọn nìbàdàn nígbà tí ilé wọn jó tí wọn òwò báwọn ṣe tó láwùjọ gbogbo ayé tún rìkọ́dù ẹ̀ wọ́n pòsì ẹ̀ ètò tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho tó ṣẹlẹ̀ nìyẹn wọn tún wọ́n tún àlọ́rẹ̀ mi ní sẹ́ mo dúró tì í tún lọ bá ń bẹ̀ wọ́n tún rán lọ́ọ̀yà wọn wọn tún rán síbẹ̀ kí lẹ́tún fẹ́ kàn ṣe amúnibúni kódà èèyàn gbọ́dọ̀ máa fi igi kún ojú olóore tí wọ́n bẹ̀ ẹ́ à ń jẹ́ ìkúrọ ọ̀rọ̀ kó tán ẹ tún èkúrọ̀ ọ̀rọ̀ kó tán ẹ tún gbọ́n owó ẹ tún dákun àbí <coughs> ẹ ṣé ẹ mú kúrò ní abẹ́ tó ń dákun abẹ́ tó ń dákun kò sí ọ̀rọ̀ Alhaji Saheed Òṣùpá kò sí lẹ́nu yín wàláì kò sí lẹ́nu yín kò sí lẹ́nu yín olóyè Sunday Igboho lè rí fídíò kí ni wọ́n dùn láyé ọ̀fẹ́ popular bí ọ̀fẹ́ kí wọ́n mọ̀ ẹ́ aṣẹ́wó aṣẹ́wó ọmọ ìyá olè ọmọ bàbá gbé wiri mú fọ́tò ẹ̀ bàbá ẹ̀ síta olórí buko onírankiran abìdí gan lébi ẹnu àgányán ọmọ máa sórìn tó bá kọjá bẹ́ẹ̀ òbúkọ́ dé òórùn dé ni gbogbo àwọn tó gorí rẹ wọn ò ní lárí mọ́ láyé kò sí gbogbo àwọn tó gorí ìwà arábìnrin kò sẹ́ àwọn tó gorí ẹ wọ́n padà sẹ́sẹ̀ àárọ̀ ni ìwọ́n tó kùtà ti wà lára ẹ wọ́n á sẹnu wá ta wàta ó sẹnu wá ta wàta